láìní láìní láìní láìní means without láìní means without a kò lè tẹ̀síwájú láìní ọkàn kan a kò lè tẹ̀síwájú láì ní ọkàn kan